ọ̀ tí a bá bọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ́sẹ̀ tó kọjá wa gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí yìí tó fẹ́ nínú àwọn ọ̀sẹ̀ tó fẹ́ kálọ̀ ẹ̀tọ́ ọlọ́wọ́ tó wá ṣe ó kájú pa ó sì ṣẹ̀sán tó ń ta ọjà yìí. eléyìí náà bá lè owó jọ sínú bákan náà lẹ́yìn tẹ̀síwájú níbi dúró adúró nínú ẹlẹ́ẹ̀kẹjọ láti wá fún pé láti fi ayé ẹlẹ́ẹ̀kẹfà léèrè lọ́ka bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà títí rẹ̀ àwùjọ́lá iná ṣẹlẹ̀ tó ń bọ̀ jí ìsìn lára wọn lọ ìlà sábà pàtó. Thank you. وكسرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما ضرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما جاء ركبك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 يوم الدين súrà yìí wọ́n ní sábàmà ohun akọ̀rọ̀ ẹ̀rí ọlọ́ọ̀bà àdéṣọlá ó sọ fún wa ìpele tó bá ti gbà náà sálọ́mà ìpele ìdásàmà ohun akọ̀rọ̀ nígbà tí sábà tí ó máa fàyà tí sábà ó máa yá lulẹ̀ wàyí sàlẹ̀ káwàá kì í fún un látàrọ̀. sí àwọn ìràwọ̀ tí ó sì máa já lókè. Wàyíká sí ra òkú sí ọ tí gbogbo máa já tí máa já pọ̀ mọ́ra wọn. Abẹ́ríkà ìyẹn gbogbo tí a pẹ̀lú nínú àmì ètò òfin ayé ní ìmọ̀lá yìí. Àbájọ lọ sí àbáwá ìdáhùn eléyìí ẹgbẹ́ wa ti máa pé àjọ́ọ̀tò sáà alúgbúgbọ́ àgbúgbúgbọ́ eléyìí ní àjọ́ọ̀tò sáà gbogbo àgbúgbọ́ wà ní àjọ́ọ̀tò sáà gbogbo àwọn àmì sókè ayé ṣe láàmì àdúgbò ìjọba tẹ̀lé rẹ̀. Lọ́wọ́ ti dé àyè sáná àyè sọ òmìnira rẹ̀ ló bá lọ ilé tó lọ́wọ́ fi tẹ̀lé ọlọ́niwá ìjà lóko nígbà tó ṣe ń pé òun ọlọ́wọ́ ọba òun ọkọ̀ lábá ilẹ̀ ó di ilẹ̀ padà gbogbo sàárè tó bá kó túbọ̀ kankan wà nínú rẹ̀ òun ọkọ̀ wá sí jáde ẹ̀yìn ọmọ tó ń gba òun tó wà fẹ́ ọ̀gá ló máa jẹ wá tó ká lóko ìdílé. علمت نفس ما قدمت وأخبرت إليه إذا نقل هنا لقابلة يمكن ما يكون لا يدري يكون تجعله يكون تجعله يا أيها الإنسان ما غرك بربك الكريم يعني ضرب عليك ولا تضرب إنه ضرب القيامة قل ينبأ الإنسان يومئذ بما قدم وأخر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر ضرب عليك ولا نجنا wọ́n máa fẹ́mi kọ̀ọ̀kan ní o lọ́jọ́ yẹn pẹ̀lú tó ti jù síwájú èyí tó ti ṣe sáájú tó ti gbẹ̀yìn. tí ó máa rí tiẹ̀ tó ṣe ń jọ náà. ọlọ́run ọba àlejò ọlá tó wá ń sọ eléyìí fún wa pẹ̀lú gbogbo sọ́lọ̀ wá kà sáájú yìí. wọ́n ní yàrá ayélujára الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك أرى بعد كلام يا أيها الإنسان لميع látún gbogbo ń ta sí ṣáájú tí wọ́n kà fún yìí tẹ́lẹ̀ iná òtò ń tọ́ ẹ̀kọ́ bá ọ lẹ́rù ní báńkọ̀ ọ̀kà bí wọ́n ti rẹ̀ kí ló tún wá ń gbó ọ láyà kí ló mọ́kàn rẹ̀ le èéfẹ́ tó tún di lọ́kàn tí ọlọ́wọ́ ọba wa ọba ọlọ́rẹ ọba aláàánú pẹ̀lú tọ́lọ́ ti parí áyà yìí ó jẹ́ kanú láàárọ̀ tẹ̀sí tọ́ka sí pé ó ṣeé ṣe kọjá pé yẹn náà ló ń fi ẹlòmíì lọ́kàn balẹ̀ ìyẹn ló jẹ́ kó máa wò ó pé ọlọ́run ní sí ìyàjà wọn àbẹ́rìkà àbá ìbámu kó sọ̀rọ̀ wọ́n ní ọba ni máa gbọ̀ ọ̀kọ́ kàdúrà òfin kí ni ń gbọ́ láyà kí ló jọ́kàn wọ́n ní àbáwọ̀ bàbá wọ́n ló tún lọ kápẹ́ ìtumọ̀rọ̀ yẹn ni pé bó ṣe jẹ́ títà àwọn kan wọ́n sọ pé láìsàlẹ̀ amúrù kàmáta kúrò kì í ṣe bẹ́ẹ̀ ti ní ìyẹn lọ̀rọ̀ rí o ọ̀lẹ́ ìgbà tí kò jẹ́ sí wípé ìtọ́nà ọba àrẹ ìṣọ́lá lọ pé máa ń dọ́rọ́ kábẹ́rọ́ bí kàlẹ́ kẹ̀rí ìyẹn ni wípé kí ló ń gbóyún láyà kí ló ń mọ́kàn ìyẹn àbá ìmọ̀mù púpọ̀ mi tí wọ́n fi sọ fún wa yí pé níbi ọlọ́wọ́ bá lè fi ọlá ó dájú ọ̀rọ̀ yẹn kọ àwọn akẹ́ni kó lè rí pé àwọn ẹ̀sùn mú wá lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ wà lórí orí ẹ̀ lọ́dọ̀ àwọn àbá àkọ́lá ní àwọn ọ̀rọ̀ láti dìtọ̀ yìí. mọ́tò wù sí bẹ́ẹ̀ ó jọra wọn torí báwọn tọrọ ń tajú kọ yẹn àwọn táyà àwọn lé ní nígbà náà gẹ́gẹ́ bí wàlíì ìbúnú mùgírọ́ kódà nínú ọ̀rọ̀ kan tí wọ́n níbi àwọn àyè tí wọ́n máa ń kọ kùránì sí wàlídù búnú mùfírọ́ ó wọ́n mọ̀ ń jọ́ka ó wá wọ́n níbi wọ́n máa ń kọ sí níjọ́ náà owó tuntun ó wá lọ mú ọfà ó wá á àwọn tí wọ́n sí wọn àwọn sọ wípé. إذا أتيت ربك يوم أجري يقول لي يا ربي مسكني وليد فقل يا ربي مسكني وليد إذا أتيت ربك يوم أجري ilẹ̀ kìíní yìí tí ń kàyà yìí sọ bá tọ́jọ́ náà wọ́n bá rẹ̀ nígbà òkèjà ìyáàmà. akúlé àárọ̀ sí máa ń dákà ní ìwà nínú

Ọlọ́pàá ti fàtí ya ayúwálé sánú máa tọ́rọ tàbí ọ̀bí kàdé kẹ̀yí ẹ̀rọ. Ayúwálé sánú máa tọ́rọ tàbí ọ̀bí kàdé kẹ̀yí. Mo pè wọ́n mẹ́ ni ayé ṣe kí ló wú ọláyà tọ́lọ̀ ọba rẹ̀. Àjọ̀dí ìwọ́nà kọ́kọ́ àwọn ilé ni ó ní tóun náà ṣe. sọ fún wa pé Abul Asad bọ́nà káládà àlùfáàní wọ́n ló ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ gẹ́gẹ́ bá ti ṣe fẹ́ àlùkò áì bí ìmúmi láwúrì láàbí òkúùsì sàbárì àlùfáàní gbogbo ẹni tó ń nàbá ti ní kan nínú ìròyìn tí wọ́n ta sọ yìí bí wà ní ìdìbò ṣe láyà kókó nàkí tọ́rọ̀ lọ sí sọ́lọ́run gbogbo wọn tọ́kàrẹ́ nàbá ti lè sí sọ́lọ́run ẹgbọ́ wí.

láti àti dára bọ́ kanú ọmọ ya wa ó sọ ìfẹ́ká fún wa níjọ́ kan mo ti sọ̀rọ̀ ẹ́ bí iná rí láwọn ẹ̀ tó máa ní àyàtọ́rọ̀ ètò sọ yìí ó ní nọ́ọ̀sì ló ti bẹ̀rẹ̀ ní nàìjíríà wà yóò ti èdè fẹ́ ní ìdí lórílẹ̀-èdè nàìjíríà wà yóò ti

ọba ní kí lúnà oyé o ọba sílẹ̀kùn yẹn ó sílẹ̀kùn káàkà owó ọbẹ̀ kíkà owó kí ní ṣẹlẹ̀ ojú àríkà bá jáde sí àdáde sí rẹ̀ kọ́ wá kọ́ bàjẹ́ sílẹ̀kùn ọ̀sọ́lọ̀ ọ̀gá wọlé àti ọ̀pọ̀ kọ́ta dúkúrá ìlú lórí tí wọ́n kọ́ àá nínú ilé bàbá àá ìlú bẹ̀ ó tún wọ bẹ̀ wọ́n ló ń bọ̀ ọ̀gọ́rọ́ mẹ́ ọba ti kàn kàn kàn kàn kàn ìlú bá dún gbàtí kò dùn nítorí ọba ní sọ mo dé o yóò wẹ̀yìn ọba di àjẹ̀lú kan kò ká kí ló fẹ́lẹ̀ ebi wọ́n ló pè mí tí

Bọ́sẹ́ńdà wà bá nínú ẹ̀rẹ́ ìdí tó mi lẹ́nu lẹ́nu yẹn. Sọ̀rọ̀ òkú orí òun ni kọ́ dínú bàbá rẹ̀. Wọ́n lórí tó bàbá rẹ̀ ń bẹ láyé. Pírẹ́sidẹ́ǹtì ń wádùn bàbá rẹ̀ sábò. Ìdí ìdáná ti bẹ̀rẹ̀. Ìjọba adé àwọn alọ́jà mi. Ìjọba mi dé lọ́dọ̀ rẹ̀. Pírẹ́sidẹ́ǹtì ń wádùn bàbá tí wọ́n sọ̀rọ̀ màtó mọ̀ ní bàbá òun lò kí ló wọ òun òbí ọ̀sẹ̀ jẹ̀kan wá mọ́dàmú ààrẹ ó gbọ́ òun látàrọ mẹ́mọ wọn o sọ bá sì pọ̀ olóòní pa òun ó fi rẹ̀ àbí wọn sọ tóun fẹ́ fọ́ olóòun kò ní wò yìí kò sí pé tí bàbá rẹ̀ yìí náà kò sì sí tí wọ́n bá gbé lọ́dọ̀ bàbá rẹ̀ nítorí lójú kò sí ìkànnì wọ́n gbé lọ́dọ̀ bàbá rẹ̀ nítorí lójú nke náà làwọn ọ̀gá lọ bàbá rẹ̀ nǹkan wọn náà sì ní kí wọn náà ti ṣe kọjá. ọba ti lè ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ra lọ́dọ̀ sí lára kó lù rí ibi tó lù yẹn ìwọ náà làwọn ẹlẹ́tú sí ìwọ náà làwọn ọmọ ẹlẹ́tú sí ìwọ náà gba ìtò bàbá rẹ̀. mo láyé owó onítọ́sẹ̀lẹ̀ ní pé owó ọ̀pá nǹkan lọ́wọ́ àbá rẹ̀ púpọ̀ ní ọ̀kan náà lọ́wọ́ bà tí ní ìgbẹ́ ọkàn láti lọ ra mustaf tuntun ẹtí ẹlẹ́gbọ́n tí wúlò ọwá ti lọ ra mustaf tuntun ọwá tù ọwá bẹ́lẹ̀ inú léèwẹ̀ ọwá da ìṣèlú kọmọ pẹ̀lú ọ̀tá àgbà kankan lọ́wọ́ rẹ̀ báwọn ẹ̀dá kù wọ́n àti wàlíù náà kàlàgbà àrí wàlíù kàlàgbà lẹ́ẹ̀ta yìí pé àwọn àbá nínú tó wàlíù jọ òrìṣẹ́ ọ̀pọ̀ gbogbo àwọn ẹni tí wọ́n ń kọ kùránì sí gbà bí ẹgbẹ́ tó níbi torí pé gbàdá ń sọ yìí wọ́n àti ìṣekẹ́nẹ wọ́n àti kó kùránì jọ lójú kan wọ́n àti ìkójọ lójú kan èyí wọ́n kọ́ sí díẹ̀ díẹ̀ ولإذا أتيت ربك يوم ya فقل يا رب ما لكني وليد فقل يا رب من لكني وليد إذا أتيت ربك يوم أجري إذا abala àtọ́nú àwọn ọjọ́ kọkùnrin àti tó wùfẹ́ bàyà tó wùfẹ́ yàkúyà yìí tọ́ ọba tó lọ́wọ́ bá rẹ̀ jọ́ kọkùnrin àwọn bákòlì akọlẹ̀ yà rọ́ọ̀sì sọ fọ́nà ọba rẹ̀ pé mà dákẹ́lẹ́ ìwà ìṣèlú wà nínú àwà ẹ̀ báyìí wọn àwọn èèyàn ti ọmọ dára wọ́n máa ta fún ọmọ báyà fún ká ní kọ́mẹ́ńdé ọmọ ta á ti ga tó hàn á ti ga tó àwọn èèyàn ta fún wa tàbí wà wọn tó sì lágbára tó lè àwọn ti tó jẹ́ ọmọdé ọkọ ìyàwó ni àyàwó ah, lè mọ́ nulẹ̀ bẹ́ẹ̀ ni àwọn alágbára wọn àwọn tí ó ní lọ́lẹ̀ lábẹ́ wọn àwọn lè mọ̀ wọ́n tún máa sọ sí kí wọ́n wá sí ẹni tí ẹ̀yìn ẹ̀jẹ̀ tó ń pè ọ́ àwọn ọmọ lẹ́mọ̀ ẹ̀jẹ̀ ẹni tí ẹ̀yìn ẹ̀jẹ̀ lọ́nà ẹlẹ́gbà tí ó tún máa bẹ̀ pé dákun sọ́ọ́rì ẹ mọ́bìnú lápàdé yóò rẹ̀ níyàwó ló bà bẹ́ẹ̀ ọkù tó dùn náà. torí ìdí eléyìí tí wà nínú ṣe láyà yẹn ṣe mẹ́fẹ́ bàbá àbá yìí náà láyà jù bẹ́ẹ̀ lọ orí kùránì ni bàbá náà ń wẹ̀lé lórí tóbi jáde láyé. ayé ti pé kì wọ́n ń rábà bà lọ́dọ̀ ẹ̀. àlìjẹ̀nu tí wọ́n ń lò lọ́yọ̀ọ́jú sọ́mà. ọmọ ní àwọn òbí lè láyé nínú ṣe ìtọ́jú àìwá sí ìsinà rẹ̀ tó ti rí òun òun sì ti kọjá wa rẹ̀ ṣe àwọn olóòrùn gbáyé gbádùn o alówó òṣè wọn lọ wá gbé ọmọ láti north ní nàìjíríà wọn bí ọwá lọ gbùdú ní ogbó kan ọkàn lọ gbùdú ní ogbó kan nígbà tó bá fi ìdínà ọmọ ìṣe kékeré bọ́ àbájọ wọn lọ. mọ́làbáta wa ní káàdì olóko tálátálá tálátálá tálátálá bàtà àbọ̀ padà jáde káyọ̀rọ̀ òtútù ìlàbá jáde ìdí lọ́wọ́ ìlàbá jáde Egypt yìí sì ní Nàìjíríà ládèkó èmi rántí pé ìjọba bá ní kémi náà ṣe ìrìnàjò bẹ́ẹ̀ láti Lagos ìjọ náà la gbéra ní ìsẹ́mi tòkù. A sì dé ṣé pílẹ̀nì lásán o ìdí tí ara ẹ̀ lọ́la wọ́njọ́ náà ó ṣe wàhálẹ̀ ní yàpọ̀ ní káírò gẹ́gẹ́gẹ́gẹ́ ní ṣọ́nà lọ́rùn pílẹ̀nì ń já wàhálẹ̀ ní ìtọ́jú aago mẹ́sàn-án alẹ́kọ̀ọ́ ní ìtàlẹ́ òun lòun lára débẹ̀ láàrin ìjábẹ̀ ìjára ẹ mẹ́jọ ń jà wá lẹ́nu náà níjọ́ kìíní àná àwọn àlejò ló kàn sọ pé kọ́ńtà àtàkùn nínú ọ̀pọ̀ níta láti kó lórí ìdè lọ wàyẹn náà èyí bọ̀ bí àtàrà rẹ̀ nínú wa. ẹ̀mọ́ jọ wáyà rẹ̀ táwa lọ pé nìkan náà gbé yẹn lọ táyọ̀ sí àwọn àlejò àlejò nínú àwọn àwọn àti àtẹ́kùn ni wọ́n. àbá wa rìn káàkiri káyọ̀ tó ní kí àwọn ọkọ̀ lè dé sùn lọ́dún láì náà wọ́n ah, pé bóòlù ti wá gbọ́ tó mọ ẹ̀yà àwọn wá rìn káàkiri tálátàlá lọ́rùn ẹni kan tó wá sí ìbápàdé ó wá jẹ́ ibi tó kú má jáde àásíà ní Cairo yunifásitì àásíà ṣe ó kú mọ́ bẹ́ẹ̀ ilé tó wá jẹ́ ọmọ Nàìjíríà kan náà ilé tó wá nínàwó òun ni ó wá mú lọ sí ẹ̀ka Nàìjíríà èyí wá kọ gbogbo tó tẹ̀lé wàhálà tó tẹ̀lé o tó wà ní kẹ́ni tó wà bẹ́ẹ̀ lọ́jọ́ ọmọ nàìjíríà tó wà ní wájú yẹn wà á ti tiẹ̀ kódà bàbá yẹn náà ti tiẹ̀ tó náà ti tiẹ̀ wúmọ̀ bá tẹ́lẹ̀ náà yóò torí láwọn dọ́kúmẹ́ntì kan tó ń yẹ sí wọ́n bá mo ti máa rìn tó padà wọlé sí jámíà ní ajé àgbè ilẹ̀ làwọn tó wá jẹ́ àwọn ọmọ rẹ̀ jọ ìtàn yẹn tó fi dúdú àbá tó kọ́lé. torí ìdílé ìjàmbá òun náà bá láyà bíi ni òun ló ṣe ọmọ wẹ̀ lórí kùránì wọ́n mọ̀ wá pé ṣe ewu dé ewu tọ́gbà burú tó wùdé ṣùhánàlá àwọn èèyàn láyà fọ́lọ́ ìyẹn lọ́wọ́ bá lè sọ láti pé yá ìwà lè sánù máa sọ̀rọ̀ kàbí rọ́ọ̀tì kálùkẹ́ ní ọ̀yọ́ lè sánù máa sọ̀rọ̀ kàbí rọ́ọ̀tì kálùkẹ́ ní oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi láyà sọ́lọ́hún wọn láyà sọ́lọ́hún wọn ṣe tó wù wọn nínú ìláyà tọ́lọ́wọ́ àwọn èèyàn ìràbá wa ìmáàmù kúrò fún wa ní ọlọ́ọ̀bà àlejò ọlọ́m̀bèèrè lọ́wọ́ àwọn ọmọ ènìyàn pé máa ń dájú ìgbọ̀rọ̀ dáadáa kàfáàsà ìsì ọ kí ló kọlù ọ tó o fi gbàkan jẹ tó o wá sí ìwé tọ́lọ̀ lábúrú orí tọ́lọ̀ ti pọ̀ yìí. Hmm? ọlọ́wọ́ àkọ́kádà wọ́n ní tọ́lọ̀hún nílò ní pé kí ló kó tàjẹba àbá àkọ̀tára wà bá bèbì àbá àkọ̀tára rú lọ́sọ̀ ohun ṣètọ́nù ṣètọ́nù àlùsánlápù àlẹ́yìn èsù rẹ̀ tí wọ́n ní ọjọba lé lórí òun ló wà ìjọba ẹ̀sìn náà jọ bí àrẹ̀ lẹ́nu ló ẹni èsù bá jọba lé lórí ah ẹ èso ìjọba dáwọn ọ̀gá lórí èso ti sọ ọ́lẹ̀ náà lọ́nu súrátù sọ́ọ̀tì nínú súrátù sọ́ọ̀tì lọ́wọ́ àyà seventy one nínú súrátù sọ́ọ̀tì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yà kọ́ gbé láti ẹ̀yẹ́ bí lọ́nà tí ń sọ ìta bóhùn ṣe bóhùn ṣe dá ádámọ̀ náà.

إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين Ọlọ́ni nígbà tẹ́ni ọlọ́wọ́ bá tí mo ẹ̀dá ọmọ ènìyàn láti ara Wàjídá lọ́pọ̀ tó fi ìrìn lè sọ wa nínú yìí. ó nígbà wọn ọlọ́run bá tó ń sọ báwọn màláìkà wípé ní kọ́ọ̀lì kó bá sára mi sí mo bẹ́ dọ́mọ ènìyàn gan láti fi àrọ̀bọ̀ abara kan tí ó jọmọ ènìyàn mo bẹ́ dá láti fi àrọ̀bọ̀. bàyá sọ wáyé láti mo wá parí dídẹ̀dà ẹ̀. Wàlá kọ́lá kò fi ìmì rúrí, mo wá fẹ́ ní sí lálágbà ọ̀dọ̀ ní ọlọ́run. Mo wá pàṣẹ ní Gọ́nà, Júpẹ́ ìmàláìkà, ẹ̀tẹ́ nípa bá nẹ́bí Ádámà, ọ̀rọ̀ ti wáyé lórí eléyìí. Àwọn oríṣiríṣi ọ̀rọ̀

nígbà tó kọ́kọ́ dá ànàbì adára ní kí o ẹni tó láti wọ́n sọ̀rọ̀ àmẹ́yọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òfin ló wà nígbà yẹn tó yẹ nígbà tá ànàbì wọn kọ́kọ́ wá wà lè wò fún àti àwọn ọmọ ẹ̀yọ́ wà káńtù ó lè kẹ́ni ó wà káńtù wọn à ló má kò yẹ tó ìdílé káwọn ọmọ tó bá fẹ́ fi yẹn jọ sí báyìí kílẹ̀ kan máa bí jọ sí báyìí pé ẹlẹ́àgbọ̀n àwọn oníbalẹ̀ fún nǹkan mi ṣé bọ́lá ń pàṣẹ káwọn màláyíkà káwọn oníbalẹ̀ fún ànábì ádámà bụ wọn. àdínà bá mi náà kọ́ máa bí kan sí táì láti fẹ́ máa lẹ́rú ti yèlé wájú ẹ̀. ti báyìí ọlọ́run ọba àlejò ọlá ọba wù àdúgbọ́lá áfírì obìnrin ọlá ayé fúra ọba wù àdúgbàgbà mọ̀bí sọ́mọ̀ fúra ọba wù àdúgbàlá áfírì ọba wù àdúgbàlá ẹ́yìnì òun

ṣé pẹ́lú nǹkan ọ̀jọ́ lójú gbogbo èèyàn lójú lọ. àwọn ẹjọ́ mi náà mo jùlọ ní àwọn àtàkùn rẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹjọ́ lè fi lélẹ̀ olùkọ́ olùkọ́ ọ̀rọ̀ kọ́ lélẹ́yìn ọ̀rọ̀ àgbà lélẹ́yìn àbúlà àdúgbò ànẹ́bí lọ pàtó ìfẹ́raka ní ọ̀rọ̀ ẹ̀já sí ó bẹ̀rẹ̀ lẹ́yìn. àbá wa anẹ́sùn náà àwọn òṣìṣẹ́ wọn mẹ́wàá lọ láàánú ti dé gbùmọ̀ sí náà abẹ́rẹ́ ìgbà àbáwọn àtìlẹ́ ìgbìmọ̀ márùn náà ti dé mi náà ni àwọn náà ti ọmọ ọdún mẹ́wàá lọ láàánú ti dé gbùmọ̀ sí ìjọ ọmọ níwà lọ́dún mọ́tún mọ́kànlá láwọn ẹni tó kó bàtà nígbà jáde láyé tí wọ́n ti yàtọ̀ náà lókè ìmọ̀ náà àbáwọn náà àwọn alẹ́ tó yẹ náà

kawanan sarari da kan hajjara zuwa sura da su zuwa àgbàká àbí tó ní àlọ́ ni ẹ àgbàkọ́ làbí tó bá ti lódòdó tó bá ti lódòdó mú lẹ́nà ẹ̀ ọlọ́wọ́ ń sọ eléyìí fún ìbìrìsù ìbìrìsù sọ pé àwọn akọjá ilé òun ṣe ti sọ lọ́wọ́ ọba àdékọ́ lábọ́kọ́ sọ ẹgbẹ́ insect para ó sì gbéraga lọ́wọ́ jẹ́ kan náà tí wọ́n sẹ́wọ̀n mọ̀lẹ́ sọ́rọ̀ tí wọ́n sọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu ọ̀nà ọlọ́wọ́ bèèrè ọwọ́ ẹ̀ ọba tó ti lè tí ó bọ̀ ọlọ́wọ́ àdékọ́

èyí náà gbọ́dọ̀ sí gẹ́gẹ́ bí yóò lè àmúkún tọwọ́ fẹ́ra tó orí pọ́ ga jù lọ ní ọ̀dọ̀ ọdún náà kọ́kọ́ lọ ní èdè ní àdó ní ìlú ọlọ́ọ̀bá owó èso owó tó orí gà lẹ́yìn àjọ náà, ó pàdé ìṣẹ̀wọ̀n lẹ́sílẹ̀ tó bá tó tó dèrè ọba àyẹrẹ kékeré mẹ́nu ẹ̀ o tó tó bá ti dèrè ni kó tó tọ́nà pé àlọ́ àná báyọ̀ mi ni o mo lóore yìí lọ. kọ̀lẹ́kọ̀tà yìí náà ti bá tààrà náà ló dá o. ṣe ẹ̀yẹ́ kó ti wálé kú. abalẹ̀ ni tó jẹ́ níwá wù ẹ̀ lọ́sọ̀rọ̀ iná náà lélẹ̀ ẹ̀ tó pẹ́ ọmọ èsì èsùré bí ọlọ́ọ̀tì dá wà bá ńlá rẹ̀ náà ní kẹ́ni Ọ̀lá pọ̀ta ní iná ìfẹ́jọ́ pé ìrọ̀lọ́ ọba ọjá òun látara náà, ọ̀pọ̀ ló ń dọ̀ ọdún lè mú kí látara ẹ̀rọ̀pọ̀ ló jáun. Èsè. Ìyẹ́ ni náà bá tọ́ka sí tí wọ́n ti sọ yí pé gọ́ọ̀rọ̀ owó ṣèkọ́nù ṣe tó gbogbo ọdúnwọ̀ náà tọ́lọ̀ fún àfẹ́ tí wọ́n náà tún ṣe yẹ tí ilẹ̀ inú rẹ̀ sọ fún ọgbọ̀n tọ́lọ̀ ilẹ̀ inú rẹ̀ sọ fún ọgbọ̀n mọ́tẹ̀lì tọ́lọ̀ mọ̀ ní pé èsù rẹ̀ náà ní ń ṣe kẹ́ni òun ṣe kàbálẹ̀ ọdún ẹ wá wọjọ́ tí ó wọ́n ti ọlọ́run ọ̀nà fọ́kún nínú ọgbọ̀n ìnàkà ọ̀dí ọ̀nà ni tó bá bẹ́ẹ̀ tó lè máa sọ fún mi níwájú mi náà wípé mo dá ọ látara iná tí wọ́n lọ mọ̀ gbà tí mo fẹ́ dá ọ látara ní kòtò ní dá ọ látara náà ni àbúrò àbẹjọ rẹ lójú ìwọ tó kó lówó lọ́wọ́ díẹ̀ lọ́rọ́ náà wà á létí rẹ mẹ́ta lọ́wọ́ fúnlẹ̀ ààrẹ ní ìyẹn tàwa káńtà àdúrà káńtà àdúrà ti yàtọ̀ káńtà àdúrà àwọn ọ̀dọ́ náà bá yín fi kọ́kọ́lá tó ń tẹ̀ ní ilẹ̀ ìwúlẹ̀ ìwúra ó fi wọ́n fi yíyó dé lẹ́nu nínú ìyọlọ́wọ́ tó wáìtì bọ̀lẹ̀ yà á tó tó ti jáde pẹ̀lẹ́ àbúrò wáìtì. Sọ wáìtì wáìtì náà wọ́n fi jọ̀lá ní ọmọ ìgbà tó yẹ wọ̀. Sọ̀rọ̀ bàbá alábẹ́ bàbá bàbá àbúrò wáìtì náà bọ̀lẹ̀ ọ̀kẹ́rẹ̀ lọ́bẹ̀ fi lọ. Ilé ta sọ yìí àwọn ọ̀sán fún mọ́sálásí wa náà máa jọ sí òkú. Gbogbo àwọn náà táwọn náà bá ní lágbára ìjà ọmọ wa lóun fẹ́ máa wá wá wí kó máa fèsì àga tọ́lọ́hún gbogbo tọ́lọ́ bá ti ń pa aláṣẹ kó ṣe dáadáa kó máa láwà wí pé òun tó báyìí kà báyìí ẹgbẹ́ kù ní pẹ́nu ẹ ó pẹ́nu ẹ̀sùn náà ó tún lè láyà ó máa sọ ìgbà níbi ádámọ̀ ìbálẹ̀ ìrọ̀pọ̀ kan báyìí ẹ̀jẹ̀ ní ti abẹ́lẹ̀ pé kí ni ẹ̀ ọwọ́ adẹ́lẹ́gbà àbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀ ń ṣe tẹ̀síwì pé ìrọ̀pọ̀ báyìí ẹ̀rọ tó lè láyé kaba yìí tó yẹ rẹ̀ yìí. Kàkíìrì ni ni máa ń dára wọ̀lẹ̀ pé ẹgbẹ́ yóò kọ̀ ọ̀kan báyìí tó lè láyé kaba yìí lọ́dún yára yára. Ẹ̀jẹ̀ kò tẹ̀lé bẹ́ẹ̀ lómi náà tó ti láyà nìyẹn. Ọ̀wọ̀ àwọn ẹ̀lẹ̀ tí agbájá lọ àwọn òkè lóòrọ̀ wa tó bá àgbẹ̀ ayé tí lámà torí ti eléyìí ọlọ́ni tó jáde lẹ́nu rẹ̀ yẹn wọn náà jáde kúrò láàrin àwọn màláíkà tó wà látò lílọ ọjẹ́ ni tí wọ́n máa tọ́lẹ̀ tí wọ́n máa gbé pépè. Ṣá nípa ìgbà ẹja pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹja ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìjọba ẹja gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu o wọ́n jẹ́ ìlànà òní ogún ọkùn gbogbo ọ̀la sọ́rọ̀ jẹ́ lórí ìlú ní ìgbùgbùgbù sọ́rọ̀ ti fi lu ti ti kọ́ra lọ́wọ́ ẹ̀là àbámọ́sọ pé àrò àrò kékeré àgbà ọmọ láti dá àrò ọmọ láti dá ìjọba láti gbogbo náà ẹ̀dàkùn ìjọkùn owó ní àrò ọmọ láti dá kíni fún àrò ọmọ láti dá ó gbé tó láláyé fún àrò ẹ̀rọ wa kò má lọ ọmọ láti kíni fún àrò ọmọ láti dá ó lẹ́yìn ọ̀rẹ́ pé ẹ̀rẹ́ lórí ìjọba lọ́gbọ̀rọ̀ ọlọ́run ti fàdánwò ńláńlá kankan ẹ̀yọ́ wa dáhùn rẹ̀ á ah! ìyẹn kan lọ́ọ́ ti fàdánwò láì náà àti dáhùn ní oníjẹ́ máa dáhùn àfọwọ́fà rẹ̀ ni gbogbo àwọn àfọwọ́fà àfọwọ́fà ẹ̀rẹ́ pé àfọwọ́fà ń ya rẹ̀ ní jẹ́ àdáhùn òun ló sọ wá pé kẹ́lẹ́ àwọn àbàdàgbà lórí ti eléyìí gbogbo ọdún wọn náà láyà sọ́lọ́run tọ́wọ́ ìyá ọlọ́run má gba ọmú kò yé tí ọlọ́run bá fi ìyá rẹ̀ sí ọ́ ọlọ́run ní ìyá tí máa fi jẹ́yà tó bá fi ìyá rẹ̀ sí ọ́ ọ́ kábàámọ̀ kábàámọ̀ ìjọba ọlọ́run ìwé ọlá jáde kó lára àbàláìkà kò tọ̀tọ̀ yẹn. wọ́n nílọ èkú èmi ọlọ́run kọ́ máa lórí rẹ̀.

ẹ̀wọ̀ tọ́lọ̀ wí. Wọ́n ti sẹ́, jáde kó láàrin àwọn ẹ̀ka. Láti nìkan, ọ̀lẹ́ ni wọ́n mọ̀ sí ìgbẹ́. Èkó èmi ọlọ́run, pé kí nàá lè mi ọlọ́run ọmọ ẹgbẹ́ tìrì. Èkó ti sọ̀rọ̀, ọlọ́run tó kò fẹ́ mi náà wá mọ̀ ọ̀wọ̀. Ọ̀la ọ̀gbìn kan ń Ká tó wá sọ èsì Jésù fọ̀. Ìwọ́n tẹ́ni tó ń sọ ọ lọ bá fọ̀ bàbá tí wọ́n ìwọ ọmọ bàbá rẹ̀ tí a máa ń sọ ìwọ ọmọ yìí wọ́n ti lọ fún ọ nínú fún ọba àwọn ọba yìí àwọn ọkọ ọmọ yìí wà bá wọn ìhàn gbogbo àwọn tí kò ń jábọ́ ju wọn gbogbo àwọn ọmọkùnrin ọmọkùnrin tí ń lu bí nínú ọba àwọn ìhàn ṣàbí yẹn tó náà kọ́ ọmọkùnrin máa nínú nínú ọba àwọn ọmọ ìhàn tọ́ ọ bá ti kọ̀ tọ́ ọ lóòrì gbọ́

a fi ọ̀rọ̀ tí bàbá rẹ̀ yẹn náà ń sọ tí ìyá rẹ̀ ń sọ tí gbogbo tí pa ọkọ̀ sọ àbùjọ ìfọ́nà ọba àlejò ọlá náà tí wọ́n ń bẹ́ẹ̀ sùn náà pẹ̀lú ìbínú látara nǹkan tó ṣe wọn náà bá wá ní ìjọ èkó gbọ́n kí máa rẹ̀ kí ló ń ọ̀rọ̀ tí wọ́n ń dùn ní ìdáyọ̀ ìyọ̀bọ̀ àbúrú. ó ní síyẹn náà ní ẹ̀rẹ́ ìjà síyẹn náà ní ọlọ́run pàǹdémì láyé tó wà ẹ ọmọ tí bàbá àtàlẹ́ ìbálẹ̀ àwọn ọmọ orúkọ mẹ́ta tó mọ̀ lọ gbé lọ toró wo ti ó sì lè ó sì pa fún àbámọ̀ ká gbogbo wọn náà jọ ẹja gbọ́dọ̀ káwọn wà lẹ́nu o ẹja ìgbà bọ́lọ̀ lára wọn ẹgbẹ́

Ìlà yóò mi wọ́n ti máa rú. Ẹwà wọ́n lọ pẹ̀lú gbọ́dá ti kò tàbà náà ni o. Àdùkù lóòrùn kì ní kúrò ilé iṣẹ́ ti kàdùkù tàbà náà ni. Ọ̀nà gbogbo ẹ̀ńdẹ́ ti kàdùkù tàbà náà. Olóòdì kàdùkù bá wọn èèyàn náà fún náà wọ́n lò. Ẹ̀tọ́ ìlú kalẹ̀ owó bá tún náà lò. قال òun ti gba oríkú pé àdínkè tí oríkú ti lọ́wọ́ wọn òun ti graduate níbi tí ń jẹ́ oríkú oríkú ti pẹ́ tòun kalẹ̀ wọ́n lọ mùsùlùmí máa ronú sí kùránì kò yẹ kó wọn mùsùlùmí kọ́ wọn kùránì kà wọ́n tó mọ̀ sí máa rẹ̀ máa wò ní wọ́n kọ́ lóyìnbó náà kọ́ bá kó ìbò tí wọ́n kọ́ ní Yorùbá wọn náà máa ká kó dà kó náírà méjìlélógún lójúmọ́.

wọ́n lè tó bí rẹ pẹ̀lú májẹ́sì rẹ ọlọ́run aziz lẹ́nu yẹn pẹ̀lú kọ́kà aziz ó lè forí gbogbo gani ọ̀yẹ́ ọlọ́run títí ẹ̀yẹ náà lòun fẹ́ máa lo agbára rẹ òun fẹ́ kó máa gbé wọ̀ ọ́ gbogbo olùmọ̀dégẹ́lẹ́ gbogbo olùmọ̀dé wọn pọ̀ lóko láì Láàrín ti sọ wáyé pé kúrò láti fẹ̀yà fún ìlú. Ẹ̀mí ọ̀pọ̀rọ̀ ní ọmọ mùsùlùmí ní ìlú ọ̀rá ìmọ̀ lọ́wọ́ àti òru. Ẹjọ́ ọ̀mọ̀dọ́ náà tán. Ìpàdé tẹ̀lé lórí ọ̀tá láti. Ẹjọ́ ọ̀mọ̀dọ́ náà tán. Ìpàdé tẹ̀lé lórí gbogbo àti. Ṣùgbọ́n ọ̀lọ́rọ̀ láì lọ́nà tí wọ́n ti ṣe ìmọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjọ náà ti ní kí ọ̀rọ̀mọdọ́nù tó máa ṣiṣẹ́ lára tí wa ọlọ́run tí ọ̀dọ́nà bá tún lọ náà tó wọ́n fẹ́ kù ní dáadáa nílà padàdàdà làwọn ọ̀rọ̀ orí ìdí eléyìí ètò wa ní pẹ̀lú agbára rẹ̀ òun náà lówó fi máa kó pẹ̀lú mọ ní táwọn. àyà àwọn ẹrú rẹ̀ sí lọ́lọ́wọ́ bá bá lápọ̀ máa wá. báwọn náà ń lọ kà sí lọ́hùn bó ti yẹ ká sí lọ́hùn. abẹ́rẹ́ ìtàn. ọlọ́wọ́ àdìsọ́lá ń tọ̀. Wọ́n lábọ̀ ọkọ̀ wọn lọ́kọ̀ ọkú. Olódó ni tí mo kọ̀ sọ yóò. Làámù làánà ìyàlẹ́mà. Látara rẹ̀, àwọn tó bá tẹ̀lé ọ, èmi nà já àdìsọ́lá láàmú. ó bá ọrụ lọ ronúkú padà sí títí láyà tọ́lọ́wọ́ títí jẹ́ ìláyà tọ́lọ́wọ́ bá rẹ̀ náà ti wá ẹsẹ̀ tó tó ti lórí ẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ọpọlọ́wọ́ ọ̀fẹ́ àìkáwọ̀ rẹ̀ náà ní láyà gbogbo tí tí tí wọ́n tó wù yẹn tí wọ́n sọ púpọ̀ dá rẹ̀ òun náà ní tó sọ pé ilé ẹni tí a bá wá sọ fún wa ní wípé bọ́ọ̀lù ọdún ṣètọ́nù ṣètọ́nù rẹ̀ ní jọ táyà tọ́lọ̀ tọ́lọ̀ bí kàlùkẹ̀lù. ayọ́ ní sọ́ọ̀lù máa bọ́ọ̀lù kàbírọ̀ bí kàlùkẹ̀lì.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 وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله

nínú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ló ṣe kàbá ní wọn lórí. bákan náà àbáwa hasan àwọn ní tẹ̀sán òwúlò kàbí àwọn tó kún tẹ̀sán yẹn àwọn tó kún ní qualification kan ní pé tẹ̀sán rẹ̀ sẹ́ni rẹ̀ sọ̀ sí òun lẹ́bi pa ẹlòmíì náà níbi àwọn ìwà ìdọ̀tí àwọn ìwà tíwà àwọn ìwà tọ́lọ̀ ọ̀bà àlejò ọlá kórìíra àwọn ìwà tọ́lọ̀ ọ̀bà àlejò ọlá sínú sí ẹ máa bá ìlú náà bẹ̀ nínú ọmọ wọn. àwọn kan tó sọ yí pé ìyẹn nìkan kọ́ àbáwá ìmọ̀ kúrúkọ̀ mi wọ́n lè ti máa mẹ́lò ní láyà sọ́lọ́ wọn yóò máa rò kóhùn pọ́n ni lóhùn òun wọ̀já lù ìjẹ́ tètèrè ìwọ́nukọ́ra rẹ̀ yóò máa láyà sọ́lọ́ wọn àtàìmọ̀ká àbẹ́rẹ́ yóò máa àìmọ̀ká yóò sì máa fi láyà sọ́lọ́ wọn. òun wọ́n yóò sọ ọdún tó ní ìṣòro tí yóò bá bẹ̀rẹ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀ ó dàbí wa tí ò bá ti bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀mọ́ wo lónìí ẹ̀mọ́ wo àwọn àbá mi ó máa ṣe ìgbà tí ò dá ìmọ̀ owó sọ kẹ́lẹ́ máa ní ọ̀kẹ́ náà àwọn ọmọ wa wọ́n ní Libya kò

torúkọ tọ́sí ní ìgbèrè nínú ìṣẹ̀lẹ̀ ló kàn bá àwọn ọmọ rẹ̀ àìsíra àtàgbọ́nú síra láti ká inú síra lọ́wọ́ láti ká wọ́n wá kú pé àwọn síra lọ́wọ́ àmọ́ ìsíra tó ní ọ̀pá fẹ́lẹ̀ lọ́wọ́ síra rẹ̀ lọ́wọ́ ìlú náà kọ́lá kọ́lá ni kí ẹ̀rọ pé ní newspaper ó dá kọ́lá kọ́ ni newspaper àti ẹ̀gbọ́n ìjẹ̀ sí lọ ni wọ́n ti bá tó má kọ́lá kọ́ rẹ̀ pé nǹkan jà fún kókó lẹ́nu ìgbà tẹ́tà bá wọn sọ kọ́ wá fẹ́ kí wọ́n yín kò lẹ́kùn gàrí àkókò àánú làkùkù láwọn dé. gbogbo tí òjẹ́ lómi nìyẹn o wọ́n ti kọ̀ kẹ́kẹ́ láwọn máa ti kà á láì pé ìdí kàtẹ́ láì ó ti dájú pé táwa ti kà yẹn pé tinú làwọn náà nìyẹn ló sọ bẹ́ẹ̀. wọ́n kàn ń gbìyànjú àti ìfọ̀kàn yìí kọ́lá níbi sọ́kọ̀ bá wà àyè àti nǹkan bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé kí máa dààmú ọ̀pọ̀lọpọ̀ náà wọn lè jẹun. Ṣé ẹ̀kú bàbá ní báwọn àbá àgbẹ̀ ìtúlàlàyé rẹ̀ wọ́n ti fẹ́ àìsí ìjọba tẹ̀lé mẹ́ alábìnrin tó káwọn ìmọ̀lẹ̀ ápù lè ágbà alábìnrin tó ṣe sọ̀rọ̀ yìí èyí náà lẹ́nu lẹ́nu tó ṣe jẹ́ nípa rẹ̀ ó lè yọ̀rọ̀ tó láti alábìnrin fáwọn ọgbẹ́yàwó ní kíni lè má lè ha wà ní jàmá lè ha wà ní ásà lè ha wà ní ìyè ha alábìnrin sáájú àwọn èèyàn máa fẹ́yàwó torí ìjàmẹ́ àwọn èèyàn fẹ́yàwó tó polówó lọ àwọn èèyàn fẹ́yàwó tó kọ́ rẹwà àwọn ìwà ti fẹ́ wọn àmọ̀ tàkọ́lé alẹ́bí ni a máa báyàwó tó ń polówó lọ́wọ́. nínú lọ ìdílé. ṣùgbọ́n ẹni bá ti di pé kí ìrọ̀ báyàwó tó lówó lọ́wọ́ náà o ṣùgbọ́n èyí tó kọ́ mọ́ta nínú ọkọ̀ wẹ̀. ẹ̀sìn àtọwọ́ wá pàdé tàbí ìwà nímọ̀. ẹwà àtẹ̀síwá pàdé tàbí ìwà nímọ̀. àbí ó ní owó ó tún lé ó tún lẹ́wà ó tún lẹ́sìn ó bí wà nìyàn àbí ìjọ jáde ní ìdílé dada tó sì lẹ́sìn àbí lẹ́sẹ̀ta yẹn náà ti ẹ̀ papọ̀ lẹ́sẹ̀ wọ̀ yá lóore àmọ́ tẹ́sí nìkan bá jáde kúrò tí lẹ́sẹ̀ta yòókù wọ́n wà òun ni o. ìkàlẹ́ ìlọ́mọ̀ fún ẹlòmíràn rárá ìyẹ́kọ́. torí ìdí eléyìí àìmọ̀kẹ́ tàbí àìsàn ẹlòmí ọmọ àròkó òun bá nígbà tí wọ́n wà òwúrọ̀ lọ́pà lẹ́pà rẹ̀ òwúrọ̀ níwú ọ̀rẹ́gbẹ̀ ìjọba ẹ̀rọ báwọn lọ fún òwúrọ̀ níwú mo mú bọ́ rẹ̀ yẹ́ títí ní pàǹkẹ́kẹ́ ibi ibi ló pa ìlà ibi mo pa ìlà ọlọ́run wa wọ́n lóun ní tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìlú máa tó lọ́kà tó lọ sí àti èyí kí ni pẹ́lú ní ìlàyà tọ́lọ̀ mo ń gbọ́ rẹ̀ wà ẹ̀mọ̀ náà rẹ̀ tó ní kọ́ máa wọ̀ ó ní kọ́ rẹ̀ kẹ́rẹ́ tó kọ́ máa wà láyà tọ́lọ̀ tó ní ìjọba jẹ́ kó tó ń bọ̀ lóòótọ́ ó ti القرآن كتاب نصرة الآذار من قائد ومن النار أن لا من فعل السماوات والأرض والجبال وأعطينا من وأسرقنا منها وعمل آل الإنسان إنه كان ظلوما جهودا أردنا الأمانة àgbẹ̀gún ilẹ̀ àgbẹ̀gókè bàbá ẹlẹ́yà lẹ́nìyà wọ́n wá lágbára àwọn òfin àwọn ọ̀pọ̀ wọn ṣùgbọ́n àwọn ọmọ àwọn ọmọ àwọn àwọn ọmọ wọn ti lágbára mọ́ agbára àwọn òfin ìlọ́nà wà náà mọ̀ bẹ́ẹ̀. wọ́n ò tí ẹ̀ kọ́ mi ìyẹn tí wọ́n bá gàdì fún yẹn wọ́n ò tí ẹ̀ kọ́ mi ìyẹn tí ọmọ ìyẹn kàlẹ́ ó dáa ọ̀rẹ́ ó dáa mọ́nà wá àmàlà àìsí ká ẹ bá bọ́ bẹ́ẹ̀ ẹlòmíì náà ó ti máa ń dáyà sọ́lọ̀ ìtọ́lọ̀ ní ẹgbẹ́ tẹ́ ti ẹ̀ bẹ̀rẹ̀ ìpa gbogbo mẹ́jẹ mẹ́jẹ ọlọ́run bẹ̀rẹ̀ ti ta gbogbo mẹ́jẹ mẹ́jẹ ọlọ́run bẹ̀rẹ̀ ti ta òun dà ní ọmọ rí gbogbo jìnnà sí jìnnà sí ọlọ́run ìbẹ̀rẹ̀ ti ba tó wọn bá ti ìtọ́nà bá wá ní ó ṣe kò sí ráyè ní ilé ìyẹn lẹ́ni tó lọ́dẹ ẹ àbáyé lọ́dẹ ọ̀pọ̀lọpọ̀ ìwé lẹ́nu. ṣé àlẹ́ nìkan lọ́kọ̀ alájẹpọ̀ fi wẹ̀? àlẹ́ nìkan lọ́kọ̀ alájẹpọ̀ bá wẹ̀? àlẹ́ nìkan lọ́kọ̀ alájẹpọ̀ tẹ̀ láti ọlọ́ gbogbo wa náà ni àti àyùmọ̀kan ẹjọ́ náà lọ́hùn-ún òun náà ló kó bá ọ̀gọ̀rọ̀ nù àwọn ọmọ ènìyàn lẹ́yìn. tóbi jẹ́ sí pé ẹ̀bọ̀ lọ́ta bẹ̀rẹ̀ ọ̀dẹ́ jálẹ̀kẹ̀ ní tó kú ọláyà sọ́nà tó kú bọ́nú bọ́ra rẹ̀ wò gbogbo síbẹ̀ láàrẹ̀ lọ tó kú wà ìmọ̀ká síbẹ̀ láàrẹ̀ lọ torí pé jọ́ náà wá rẹ̀ ìzà ọ̀rẹ́ yẹn lóhùn alákòóso mi yẹn ni àìmọ̀kan nígbà kan mi yẹn ni àti àìmọ̀kan rẹ̀ òun jọ náà òun náà ní sí àbọ̀ ẹ̀ náà tó jẹ́ kí omi máa bọ̀ lọ́kà ìjọba ti lẹ̀ òun láyà lọ. Olè fún mẹ́tẹ́ bá ti rí bá tó wò wọ̀ tọ́lọ̀ ẹ̀rọ bàbá ìmọ̀kan nígbà mọ́ ẹ̀. Mẹ́tẹ́ bá tó fọwọ́ báyìí òfin ọlọ́wọ́ bá ìjà òfin ọlọ́wọ́ bá lójú ẹlọ́mọ ìgbé ìfọ́númọ́ra nígbà mọ́ ẹ̀. ليعذب المنافقين أني ولو باكم كنتم لنقى هدوما الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك ولو بتقول هدى tóhùn ti ayé tóhùn ti ọ́ ní dọ́gba dọ́gba àtàrà ilé iṣẹ́ ìjẹ̀jọ́ máa òun náà la tó padà sílẹ̀ lẹ́yìn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 وإن الفجار لفي جحيم àbáyì ẹ̀gbọ́n tí ọ̀gánà àbá tó tún sọ fún wa ní ó lè pé ó mú ọmọ èèyàn láti máa láyà sọ́lọ́hun ó ní inú gàdá àbá tọ́ka sí ni pé dábọ̀hú ákùrù lọ́yìn bẹ́ẹ̀ dábọ̀hú ákùrù lọ́yìn wá abẹ́rẹ́ àbójúkú ọlọ́run máa fi òun máa ṣe kẹ́rẹ́ òun máa ṣe fún ọmọ ènìyàn àti sùúrù àmúmára tó ní tí òjò máa ìyà ọmọ èèyàn lójú ẹsẹ̀ tó bá ti wà wọ́n ní máa ń sọ̀rọ̀ kà wọ́n lè wúlẹ̀ ní sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn jẹ. ṣẹlẹ̀ pé tó bá lọ jẹ́ sí wípé ọlọ́wọ́ bá wa ó ti ní ẹ ìjọba ìtọ́ bá ti jẹ́ tó ìyàjọ́ ló ṣe ìṣẹ́ká rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ ló ẹ̀lú ló ṣe yẹ̀wò ẹlòmí ò ṣe kéde ẹlòmí ò ṣe mà wọ́n torí pẹ́rọ ọlá máa lè fi ọlá kò ṣe bẹ́ẹ̀ ìyẹn ni wọ́n mú kẹlòmí ó láyà Ọlọ́run bá wo àlẹ́sí kọ́lá kọ́kà bá sáwọ́ akára ẹ̀rẹ́rẹ́. Ọlọ́run bá ọba tó ta ní délé ó sì ta ní lọ́gbàdọ́gba. Lẹ́yìn, a wà ní kọ́lá àwòrán. Ọ̀kan náà àwọn onímọ̀-ìjìnlẹ̀ gbèrò fẹ́jẹ́ méjì dọ̀kọ̀. Ọlọ́run bá ti dára fún wọn. Àbá wa. Thank you àbáwa dọ́kọ̀ àbúkàtà ọlọ́pàá ti fún wọn wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀tọ́ wọ́n ti ká mẹ́rin gbogbo wọn mẹ́rin sọ ìyá aláyàfóòrò lẹ́yìn tọ́lọ́ tó bá ti jẹ́ ronú bọ́lọ̀ ti dáwọ̀ ọ̀rọ̀ fún ara rẹ̀ tó mọ̀ fún ronú bọ́lọ̀ ti kò sí ẹ̀wọ̀ rẹ̀ papọ̀ àwọn ẹ̀kọ́ mẹ́rin ó yẹ kó tó bọ́lọ̀ mọ́. nínú ọrụ á lè lè kọ̀ láwọn wà wá àwọn ẹ̀rẹ́. ara mú àwọn ìka kékeré kan yí pé nígbà wọn tó nípa múlí sísẹ̀ àwọn ìka wa láìsàn wọ́n wá pera wọn lọ àwọn tí wọ́n jẹ́ àwọn gẹ́gẹ́ ní sójà ni wọ́n lójú ẹsẹ̀ náà gbogbo wọn ti pera wọn lọ wọ́n wà lọ kojú ẹ̀ wọ́n wà lọ bàjá wọ́n wọ́n kọ́ níbi ẹni wọ́n wá níbi àwọn ọ̀rọ̀ púpọ̀ ìlú wa wọ́n kọ́ ààrẹ sí i abẹ́ ìjọba wọ́n tẹ̀kẹ́ ni wọ́n ààrẹ ti pé mọ́kànjá mi sọ́rọ́ kọjá mi èmi lè fún lẹ́sùn yìí lẹ́yìn wọ́n ààrẹ ti ààrẹ ti náà lè wọ́n ìjọ kọjá mi tọ́wà yẹn wọ́n dà dúró sílẹ̀ tí wọ́n á fi agbó sílẹ̀ ibẹ̀ ni wọ́n ti máa wá bá wí tí wọ́n wá bá wí lójú kan wọ́n máa pàjà tó ń nàbọ̀ wá lo gbogbo agbára tó ní ná táwọn àbíyí agbára tó bá ti wá ta òun ni àìsàn ní ọwọ́ ẹ wọlé lára ẹ lòdì lọ́kà tó lè kéde tó bá lò kọ́kà lè sí ìrọ̀lẹ́ àwọn orúkọ òun yẹn jẹ ìrọ̀lẹ́ àwọn ará ti di ẹ̀jẹ̀ àìsàn yẹn fẹ́ wọlé ṣùgbọ́n ìwọ ní ìjà tó ní lára yẹn ó ń wá yẹn lọ tó bá ti wá tó bá ti wá ti sọ ìjà yẹn láti àárẹ̀ jẹ tó bá ti sọ yẹn. ìyàtọ̀ náà àárẹ̀ jẹ lọ́wọ́ ní kọjá yẹn bóyá tó bá ti lè kọjá orí wúwọ́ pẹ̀lú ti ara lò ara lò pẹ̀lú kú ó tó wọ́n tó rẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ti rí ààrẹ wọ́n wà ti sọ yẹ wọ́n ti sọ yẹ tó bá ti sọ yẹ nánà ẹ̀tọ́ wá wò àwọn náà wọ́n fún páàkì kò yẹ àwọn náà fún àgbè e lọ sí àyè tó ti lé lé kéde àyè tó ti lè jáde kó lu ara padà ẹ̀wọ̀n ti ọlọ́pàá àti àlẹ̀ ní kọ̀lákọ́lá. Ọgbọ́n kọ̀ ní wọ́n bá àti àlẹ̀ ní kọ̀lákọ́lá bá tà wá kà fàádára tọ́wọ́ bá ní ìgbàlọ́ yìí. Ọlọ́run ti láwa kọ̀yẹ́ kí ọláyà tọ́lọ́ ọ̀gbọ́ rẹ̀. Gbogbo ayé ìyàn tọ́lọ́ lọ ẹgbẹ́ wọn. Gbogbo ọlọ́run bá yẹn tọ́lá kó ti dáwà yìí. Iṣẹ́ kọ̀ lára wa wò. Ìyàn ronú ni o. Ọ̀gbọ́n ìta bá ronú nílẹ̀ gbogbo ti ṣe lára wa ẹwọ́n náà tó fẹ́ pọ̀ káwá nìkan tó lè wá jẹ́ ní mẹ́tìkú dọ́kọ̀ ó tún wá láyà lọ́nà àwòrán òun kò ti tó máa ti sẹ́mu ara rẹ̀ fún ma sí ìkẹ́kọ̀ọ́ ká ti ṣiṣẹ́ lára ó bá lóko wa náà lọ́wọ́ ní gbogbo ẹ̀fọ́nà ti kò sílẹ̀ tó ẹ̀fọ́nà ti wá dá wà yìí ó máa yẹ ká láyà lọ́nà ó yẹ kó tó ká tó láyà lọ́nà ọlọ́run bá àlejò ọlá nínú àwọn àyà ti ń ká látàárọ̀ èyí tá a nínú fúláṣù bọ́ọ̀lù lọ́wọ́ ìsọ̀kùnlé wa fún wa kó sí àbálà wà lẹ́yìn àyà lọ. Lábùsọ̀ nù nínú àlùkò náà. Ọlọ́run bá àlejò ọlá ó ń fa ìpìlẹ̀ wò sí àbálà wa ọwọ́ àti tó kù sí ìgbésẹ̀ wò sí àbálà wà lẹ́yìn àyà àwa ọ̀dọ̀ alátara yóò bàtàrà yìí ya, àbálọ alátara yìí máa kí ilé o má wà gbọ́ nínú kúmà àtàrà omi lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ọmọ ọmọ omi تعالى في كبر حلو قال كبر ايه من ايام بولجر ها ẹ wà tó rẹ wọ́n ló o jama ìjábọ̀ lọ́kọ̀dọ̀ lẹ́nu ọ̀wá ẹ̀ ìtọ́wọ̀ bá rí lọ́la sọ yẹn dáníkà ní ìdáàbò láàárọ̀ ìbàdàn tọ́lọ̀ sọ náà bá ń lọ́dá òun àti sọ gá ọlọ́wọ́ òṣèré débi ẹ̀yà tó fi jà ọ́n tó má ọlọ́wọ́ ṣe sọ́rọ́ ti máa àwòrán tó wá òun wọlé ọlọ́wọ́ kálá balùwù ti wọ̀mí bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ ọmọ ìyẹn tó wá ń sọ mọ̀ nírọ̀ ti kó òun ti já wa dáadáa. ẹ̀wọ́n náà máa láti dá wa hànà ẹ̀yẹ́ kí ló kúrò aṣọ pàṣẹ tó. ẹ̀yẹ́ wo táwọn àtẹnìkan láti ọmọ sọ̀rọ̀ yìí ẹ̀ wo ọ̀rọ̀ kọ́ ọ̀dún wa lọ́dọ̀ kó rẹ̀ ojú náà ó sì tara ẹ̀ mi ò pé àmì ìṣòro mọ́rọ̀ rẹ̀ wá àwa náà ronú fún mi síra rẹ̀ ẹnìkan bọ́ náà tó ń bọ́ sí ojú ẹsẹ̀ náà ló ń kárí òun un láàrin ìṣẹ́jú àyà gbọ́dọ̀ ìṣẹ́jú àyà rẹ̀ ni mo lẹ́ tún bọ̀ mo bọ̀ láti ojú ẹsẹ̀ náà ni mo sáré bọ́yé ẹ wá jẹ́ sí ìṣẹ́jọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ wá ojú ẹsẹ̀ náà ni ṣáṣẹ́ náà ni ẹ mo fẹ́ gbogbo ẹ̀ náà là ń lò ẹ̀wọ̀n nísìnyí. nítorí bá fi sí orí fóònù ẹ wọ́n pàtàkì lọ fọ́ọ̀bù bẹ̀rẹ̀ lórí wa ṣùgbọ́n bẹ́ẹ̀lì bẹ̀rẹ̀ lọ́yẹ̀ lómi nìyí pé ẹ̀ dákun kí ni yàwó làwọn lọ́wọ́ kú. ẹ́ lẹ́tí èmi náà rẹ̀ ọdún táwọn ọ̀sán mẹ́rin lẹ́gbọ̀n ẹ̀wù mẹ́rin lẹ́gbọ̀n tó ń kárí kẹ́ẹ̀sì àbá yẹn ti ronú ń fẹ́ yẹn fẹ́ wà ń gbọ́ náà mọ́ náà ti fi mọ wà báyìí ti gbọ́ náà àbákaná ọ̀kúlájú wọn jọ lẹ́nu wọn wá wá ń bàbá ẹni yẹn fún ọkùnrin yẹn ọkùnrin yẹn lọ bìtá aláwọ̀ ẹ̀ wọ́n wá ń fún ẹgbẹ́ bàbá ẹ̀ náà yà bàbá ó ní káàbùrọ̀ ẹ̀ àwọn ọmọ náà yà lẹ́yìn ìyàmá mi ẹ̀yìn ẹ̀wọ̀n ti ti ń bẹ́ lára wa gbogbo àwọn nǹkan tá ń sọ yìí ti memory card tó fi ń sọ tó ń sọ tó ń mú jáde láti ikú ló ti rí kò ní gbà bí wọlé má ló kọ̀rọ̀ ńlọ yóò wá kó ní ìjẹ́ tó ló kọ̀rọ̀ jẹ́ tí bá ti ìgbà ti sáré lé ìdàgbẹ́ rẹ̀ ọ̀gá ìjẹ́ sára láti ìjẹ́ mà ṣáájú ìwòrán wa lóòrùn jẹ̀mọ́ ẹgbẹ́ àwọn olùdíjọ́ náà pọ̀. Ogun tó lọ kó papọ̀ náà yẹn tó ní alẹ̀ ní ọ̀la kọ́kà. Ara tí a fi yàtọ̀ náà yẹn o. Ọmọ wa ni wọ́n sọ̀ ọ̀kà tí wọ́n ń bú ọ láyà sí ìjọ. Fọ́fọ́ wa ti ṣe sí wípé òṣàṣìkún náà fi tí kó láti ìyá máa ń bẹ ó kàlùkù ìjọba gbáyé. Ẹ wá ń pè ní rọ. Lórí eléyìí, ẹlòmíà pè ní rọ, ṣàrẹ́sì, ẹlòmíà pè ní rọ, ńlá rẹ̀ sì. Directly Allah ló kò sí ní ọ̀rọ̀ ìyá aláàbọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó kò sí ní ọ̀rọ̀ kí ọ̀rọ̀ pé lọ́wọ́ ọ̀pọ̀ ẹ̀ka ti àwọn ayé lọ́sọ̀rọ̀ àti òkú jẹ́bẹ̀. Ìjọba ní kílódé púpẹ̀ tó lẹ̀ ní òní pé nínú ẹ̀ ẹ̀rọ onímọ̀ sáyẹ́ǹsì pé nílẹ̀ lẹ́rọ̀ pé lọ́sọ̀rọ̀ àti òkú jẹ́bẹ̀. Lẹ́yìn tó máa pé òjò òjò rọ̀ abẹ́ẹ̀kọ́ ẹ̀rọ ọ̀hún náà ní ọlọ́dún tó ló ti kẹ́kọ̀ọ́ náà ní lọ́sọ̀rọ̀ àti ẹ̀rọ kó lè kaná ẹ̀dẹ̀ ẹ̀wọ̀ orí mọ́tò ẹ̀rọ ìfẹ́ omi ká jáde bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ àti kó tó jẹ́ Bọ́ọ̀lù bá ti kúrò láti àwọn omi nínú rẹ̀ mú padà sókè, kò láti ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ láti ìtọ́jú tó ní òṣèlú wá ọ̀bẹ̀ tó òòrùn jáde. Ẹjọ́ fún alẹ́ tẹ̀lé kí ló ń tẹ̀lé òun tó wá láti tí àwọn ẹ̀ka àwọn ẹ̀ka tó ó lé ní ẹgbẹ́ ìgbà lè ní tó ti ìgbà ẹ̀ka náà lẹ́gbẹ̀ẹ́ tó kò sí àti àwọn ẹ̀ka láti máa dúró ní ẹ̀kẹ́ tó bá àwọn tó wá ti kú kò sí pé ìdíje ìgbà ìgbà ìdíje wọn náà ní pé inú ti ẹ náà ní ẹ̀kú ìdíje bára ó lè tọ́jú pé tó bá ti kú láti wà nọlẹ̀ tí wọ́n bá ti dáko sí ibi tí wà yẹn àwọn ìyẹn náà ló fi oúnjẹ náà jẹ ẹ̀rọ bá ti jẹ́wọ́ padà ẹni tó ti tẹ́nà ní láti mímọ́ láàṣẹ wọn wá ń lò lọ́dí ẹ ọlọ́ọ̀bà àlejò ọlá ní bèjì mi ní ọ́ òbọ̀ òmẹnu ọra àdá òkò tó ń ṣe tó ń tó yẹ báyẹ kẹ ronú ìwà pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́run láti fi olùsọ́lọ́ ọlọ́run sọ wáyé ìṣẹ̀lẹ̀ láti bẹ̀rẹ̀ sí ìwà ní ọjọ́ ìjọ kọ́lọ̀ fún ìgbàlejò ọjọ́ ìjọ ó yẹ pé àwọn ọjọ́ ìjọ yẹn a ní òtábà kọ́tù àríyá ó yẹ pé a ń retí ìjàmọ́ wa ní iná káwọn olùkọ́ yẹn wà fún àwọn ọmọdé tó lọ́dọ̀ wa náà wúlọ náà lẹ́bàá nira mọ́tò wa lẹ́tù ti pé páànù ńláńlá wa lẹ́tù ti pé jẹrẹ àbílọ̀ bá ti gbọ́dọ̀ fọ́nà fún ìfàjìlẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ fún ìfàjìlẹ̀ á sì wà ní ìṣẹ́ àwọn àwọn àti olùgbò rẹ̀. wọ́n ti gbà pẹ́jọ́ máa ti yọ ọ̀pẹ́ àwọn òṣìṣẹ́ ìmọ̀ díẹ̀ ó lè di ojú yíyọ kọ́ sí ti ní ọ̀pọ̀ àwọn. àtẹ̀wọ̀n àjíǹdùn bàdà وأنتم إلى ربكم تقلبون أطيعوا وزيدوا فلا تكذبوا أطيعوا وزيدوا فلا تظلمون وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتلي قلوا أما تعبدين أتلي قلوا أما تعبدين torí pé ọ̀dọ́ lọ́run lẹ́ ó padà sí torí pé ọ̀dọ́ lọ́run la ó bá bọ̀ sí. Ẹ̀kẹ́lẹ́ tó ló wá ẹ̀ máa jà ló bí. Ẹ̀kẹ́lẹ́ tó ló wá ẹ̀ máa sòrò júmọ́ torí pé ọ̀dọ́ lọ́run lẹ́ ó padà sí. Torí pé ọ̀dọ́ lọ́run lẹ́ ó padà sí tàbá ní bí ìsàkí bí